ṣe kọ́ wa ó yẹ ká máa ṣe nínú oṣù Ramadan náà nìkan láwọ́ ó sì jẹ́ ẹni tó ṣe é pé à ń ṣe ìrànlọ́wọ́ àtìlẹ́yìn fáwọn èèyàn pẹ̀lú dúkìá wa iye wa àti ara wa nítorí pé wọ́n ní ọgbà wọ̀rọ̀ látọ̀dọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma. ولنبي محمد صلى الله عليه وسلم كان أجود الناس ولن يتلى وجه من عوين وكان أجود ما يكون في رمضان أسكتان ومن لا وجه قلنا من نسو رمضان إخوة ملائكة جبريل ثم أنبى النبي صلى الله عليه وسلم أتي سيأتيه والقرآن بلولا ọlọ́nà bí lawọ́ tẹ̀lé pé tí ẹ tayọ ẹ̀fọ́fù lẹ̀lẹ̀ ilé ìtòsí pé ń fẹ́ tí nǹkan kan ò lè dá dúró ànábì lawọ́ jù bẹ́ẹ̀ lọ. èyí tó túmọ̀ sí wípé ànábì wa kì í sahun ànábì jẹ́ ẹni tí máa fi owó iyì ọlá àti ipò rẹ̀ tí máa fi ń ran àwọn èèyàn lọ́wọ́ ní máa lé kínka. ní oṣù Ramadan nínú àwọn ojú àmì téèyàn lè gbà láwọ náà ni kéèyàn ra ń jẹ fẹni tí ń yàn tí ó jẹ lásìkò sínú kéèyàn ra ń jẹ kéèyàn gbé fún kó gbé lọlé rẹ ní tútù kó máa ṣe jẹ ní ìgbà tó bá bùkátà láti ṣe bá lásìkò sínú àbí lásìkò kéèyàn láwọ. nípa pé ẹni tá a rí kókò díẹ̀ káàtó fún òróró eléyìí tó lè fi ṣiṣẹ́ rẹ̀ dáadáa ọgbọ̀n lówó eléyìí tó fi kúnṣẹ́ rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ó fi gbèrú sí i ẹni tó ṣe pé a rí pé kò ní tó tí àsìkò zakat wa tó bá bọ́ sínú Ramadan báyìí ká fún wa nínú zakat wa bẹ́ẹ̀ ni ẹni tá a mọ̀ ẹ́ pé ó lè má rọ̀ ọlọ́run láti rówó dá sọdún fúnra rẹ̀ ọmọ tàbí ìyàwó rẹ̀ ká bùn lówó eléyìí tó lè fi ṣe léyìí gbogbo eléyìí ń bẹ ní àwọn ojú ọ̀nà téèyàn lè fi ran ọmọlàkejì lọ́wọ́ pẹ̀lú owó eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ sọ láì máa ṣe náà kó tó di pé rọmọgán náà dé ṣùgbọ́n à kó mójútó kọ́pọ̀ dáadáa dáadáa nínú oṣù Ramadan nínú àdéhùn anábọ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni máa ń fattara sa'ima falahu mithlu ajrihi ẹnikẹ́ni tó bá fẹ́ni tí ń ṣe sùyàmù lóúnjẹ wọn náà gbárù ẹ̀san rẹ̀ irú ẹ̀san sùyàmù tó ti ń ṣe látàárọ̀ wọn náà gbárù rẹ̀ torí ẹ̀ ìyẹn lè ṣe oúnjẹ ní takeaway táwọn bá ti ń jáde mọ́ṣáláṣí kéèyàn máa pín fún wa àbí kéèyàn tẹ̀ sí oúnjẹ títẹ̀ bá ti ń jáde mọ́ṣáláṣí oúnjẹ ni tẹ́ni tó so pé bùkátà sí táwọn èèyàn jẹ ọ̀nbẹ nínú kẹtẹ́ ẹ̀ máa fi rí rere gbà lọ́dọ̀ olú ọlẹ́dàá wa èèyàn lágbára gbogbo eléyìí ṣùgbọ́n èèyàn lágbára pé kéèyàn ti ẹ̀rọ ọ̀sán ọ̀gẹ̀dẹ̀ ó gbé kalẹ̀ táwọn èèyàn máa mú jẹ dẹbínú táwọn èèyàn máa mú jẹ gbogbo eléyìí wọn náà ti ṣe kan tèmi bá ṣe tí wọn bá ṣe títàn bá ṣe ọdájú kò yọ ọkọ láwùjọ wa olùwà kò jẹ kò yọ ọkọ láwùjọ wa ó fi wá mọ̀nà lọ síbi àti máa ṣe àwọn ṣé olóore ó sì ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wa subhanaka Allahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك